àwọn èèyàn yòókù náà fúyẹ́ ah, umaru wa ni ah amókun kankan o umaru bá gbéra ọba lọ bá anabi sallallahu alaihi wa sallam oníyà rasulallah ìwà anabi mo gbọ́ àdìsí báyìí tó wí mo sì ń fi ń dá ọ lójú pé mo ti tẹ́sì ara mi mo sì ti rí i pé mo fẹ́ràn wa anabi jọ ọmọ tí mo bínú lọ mo fẹ́ràn wa anabi jọ bí tó bí mi lọ mo fẹ́ràn anabi jọ ọ̀rẹ́ mi lọ mo fẹ́ràn anabi jọ ara ẹbí nkankan mo fẹ́ràn wa anabi jọ ogun ọ lọ àmọ́ nǹkan kan lèmi ò tí ì rí ṣe o uhibbu nafsi akthara minka mo fẹ́ràn ẹ̀mí ara mi ju anabi lọ sallallahu alayhi wa sallam umaru lọ jẹ́wọ́ bẹ́ẹ̀ fa anabi èmi ò rí yín ṣe anabi wa ni ah, yabna al-khattab tọ́ ọ̀dà láàyè umar hatta akuna ahabba ilayka min nafsik àmọ́ lè tọ́lọ̀ ń gbé kalẹ̀ o kọ́dà ò létí ìdìmú mi nítòótọ́ náà àfi kífẹ́ èmi ọ borí ìfẹ́ ọkàn rẹ̀ ọmọ rẹ̀ wá gbọ́ tó padà lọ́lé ntun lọ ṣe test fún rẹ̀ njọ́ tó wá padà wá bá nàbì ọwọ́ ni ya Rasulullah wa nàbì òun búra ló kọ́ lọ́hùn bóun ti ń sọ̀rọ̀ yìí la anta ahabu ilayya min nafsi ìfẹ́ wa nàbì ti borí ìfẹ́ ara mi lọ́kàn ara mi kódà bí ẹ̀mí mi bá ní ṣe nǹkan kan tí wà nẹ́bi ni mọ̀ ṣe mo ti bá a débẹ̀ pé tiẹ̀ ní ṣe mo ti fẹ́ràn wà nẹ́bi ju kíni ju orí ara mi lọ anabi ni al'ana ya Umar nísìnyí ló tó di kíni ní ìmánì rẹ tó pé ìwọ Umar as-saraha wal wuduh ka sọnti bẹ nù ẹ ní anabi fi kọ́ àwọn sọ abẹ òun ní èyí tó bá sojú wọn wọn lò sojú àwọn èyí tí wọn mọ wọn làwọn mọ òun náà lẹ́ẹ̀rí ẹwu gba àwọn tó bá àwọn sọ̀hábé gbé àwọn sọ̀hábé náà páàsì eléyìí sí wọn àwọn náà páàsì ẹ̀ sáwọn ọmọ kéwu tí wọn náà ní tòótọ́ bẹ́ẹ̀ bá ń ka tíra hadithi tíra hadithi anabu muhammad sallallahu alaihi wa sallam ẹ máa rí wọn máa kọ́nu hadithi míì pé sọ̀hábé lélẹ́yìí sọ̀hábé lélẹ́yìí àwọn méjèèjì sì ń bẹ́ẹ̀ nù sanadu hadithi wọ́n wàá bí i pé à síwọ́ lọ gbọ́rọ̀ yìí lọ́dọ̀ à òun ò sí ń bẹ̀ ń jọ́ta nẹ́bi wí o anasi lọ́wọ́ à ń bẹ̀ lọ́wọ́ à wí fún mi èyí táwọn ó pè à sojú mi báyìí ni ńgbà tí mo kí kọ̀sẹ́ ti ọjà wọn àwọn tí ń bi wọn yìí ò lè já wọn àwọn tí ọba nẹ́bi láyé làwọn tábìlì yìí wọn ò lè já wọn àmọ́ yóò kọ́ra yọ wà lákọ́ọ́lẹ̀ àwa gan kàádò ní pé ẹni báyìí ní Eh, kò sojú òun o ẹni báyìí ló wí fún un níta nàbí fi tírénì wọn nìyẹn sallallahu alayhi wa sallam ọjọ́ ti lọ because nfẹ́ kó ju àsìkò wo ni dúrì ń bì tíù lẹ́ máa ń kí tẹ́lẹ̀ àbí kì í torí lẹ́kṣọ̀ o ah, ok ẹ pé aago a sì ní táìmù díẹ̀ ok now. Ehm, lára tá nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam tá nẹ́bí fi kọ́ àwọn sọ̀hábí alínú wà rifku alínú wà rifku anabi ele kankankan máa wọn sọ̀hábí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la nẹ́bí máa kọ́ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ la nẹ́bí máa ṣe kíni la nẹ́bí máa kọ́ wọn ká má pẹ̀jú ìka àbí méjì wá ká tètè lọ bí omi kó tó dupásìkò lọ láyé anabi muhammad sallallahu alayhi wa sallam masalasi anabi wọn kò sí táìsì nbẹ bíi tiwa yìí kò sí kápẹ́ẹ̀tì kò sí rọ́ọ̀gì yẹpẹ ní yẹpẹ kí ni wọ́n sì fi malẹ̀ ọ̀hún náà àmọ́ ni àwọn aróko kan wá wọ̀lú madina larubawo ko lòun ọ̀wọ́n kí ni wọ́n ń se nùlù ọba rí i pé bí masalasi ṣe fẹ̀ tó yìí ah kò gbọ́dọ̀ kò burú kéèyàn bọ́ sẹ́gbẹ́ kan kó bí abùkátà ń bẹ̀ kọ́ tọ̀ ń bẹ̀ nígbà pé yẹpẹ̀ ni. níbi lárúbáwá yìí ti di tọ̀ ti gbọ́n dé ọkàn bọ́ sí òun kà bọ́ sẹ́gbẹ́ kan nù mọ́sálásí ń bá ń tọ̀ àwọn tí wọn ń gbé nù ìlú táwọn ti máa ti ń jẹ mọ́sálásí tí wọ́n ti mọ̀ yìí tọ́lọ́ fẹ́ yìí tá nẹ́bí fẹ́ yìí jẹ́ ọ̀fẹ́ wọn bá wọn kálukú bá dìde gangan gangan ah ìtọ́nu kí lè rò pé anabi ó ṣe sallallahu alaihi wasallam anabi gan kọ́kọ́ pé ọ̀ya àtòun àti tọ̀hún ẹgbẹ́ juta anabi yìí ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bí wọ́n ti dìde tí wọ́n fẹ́ máa lọ ọ̀dọ̀ rẹ̀ anabi ní la tuzrimu ẹ má dàtọ̀ máa ń di o sallallahu alaihi wasallam anabi ló wí bẹ́ẹ̀ àdéhìí lẹ́sẹ̀ lẹ́yìn anabi ní la tuzrimu ẹ má ṣe kí ẹ má dà tọ̀ máa ń di o so ti bẹ̀rẹ̀ sí ọba ti bẹ̀rẹ̀ sí tọ̀ àmẹ́sí ti ń tọ̀ náà ẹ má ṣe kíni tọ̀ yẹn máa ń di modern science modern medicine wá ṣe ó fi rin lẹ́ńtà nẹ́bi wí pé bẹ́ẹ̀ yẹn bá ń dà tọ̀ máa yẹn ń di ń health rẹ̀ ni ìtọ̀tọ̀ yẹ kéèyàn ọ̀tọ̀ tí wọ́n á ń dà má rẹ̀ ń di abẹ́nìkan lọ́jà gbé má lọ́ dà tọ̀ yẹn máa ń di ń làáfíà ń tọ̀ wọn anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹfilẹ o ẹmẹ datọ man di àwọn onímọ̀ máa ní ẹni nìyẹn nínú tá anabi fi ni wọn máa datọ man di nítorí àlàáfíà rẹ ìdí kejì arákùnrin yìí ti bẹ̀rẹ̀ sí tọ̀nà bẹ́ẹ̀ bá kígbe máa jù sójú kan ní tọ̀ sí tẹ́lẹ̀ níbi ọba ti dìde wọ̀nrẹ̀wọ̀nrẹ̀wọ̀n ìtọ̀ yọ wá sí kínni gbogbo yẹn là anabi máa wú sallallahu alayhi wa sallam anabi wa fi lẹ́ẹ̀ ọtọ̀ tán ọ̀sẹ̀gbọ̀n tí ó ṣe tán sọlọ́lá ọ̀sọ́lá anabi wa ni ọ̀nà tá anabi tún fi kọ́ wọn mìíràn anabi yẹn wá fàdíra yẹn lórí filẹ̀ yẹn wa ni àbí àgbàlagbà ni anabi yọ sọ tí ọba dáa yọ sọ àmọ́ kò ní jẹ́ kí sísọ yóò lè tó aburú mi anabi ni má da tọ̀ máa ń di ẹ má fi aburú mi kún aburú tó ti ṣe ń bọ̀ wá tọ̀ tán tó ṣe gbòǹtì ó ṣe tán kódà ká anabi o tó máa pè máa sọ fún anabi kọ́kọ́ wo kí ni ìfẹ́kìtì tọ́ mọ́sálásí anabi ní ẹ ìrèzì ìfẹ́kìtì yẹn ṣubú àwòdúlù àlehìlmá anabi ní ẹ lọ omi tọ́ pọ̀ tí ó bo ìtọ̀ rẹ̀ nìmọ́lẹ̀ ẹ dà sí ibi ìtọ̀ ni bàbá gbẹ ẹ máa kírun lórí ẹ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam èyí ń di ìdájọ́ fíkìw tá à ń lòdò ní. bébí tọ́ bá wà ń bì ká bí nǹkan kan ẹ wó mi tọ́ kọ̀ ju ni lọ rọrùn kò ní ìdí ẹ wá ń gúnjẹsẹ̀ ń bu yẹpẹ dànù àbí nǹkan kan ẹ sáti omi ó bo ìtọ̀ yẹn ó anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ṣe bẹ́ẹ̀ tán ẹni nìyẹn kò pé ká anabi ọmọ tó bá jẹ o anabi náà àwa ní pé nítorí tọ mi sí torí ẹni tí ẹ̀ẹ́kejì lamẹ́yìn sumaya yìí anabi wa pè sallallahu alaihi wasallam anabi ni a èyí wa masalasi sẹlẹ̀ ọlọ́run yìí sára madina nǹkan wàhálà tó kú ni ah, náà ni ò jẹ́ ọmọ bí wọn bá fẹ́ tọ́ wọn yìí tọ́ sínú masalasi ẹ wá wo ìfẹ́ tí anabi ṣe yìí sallallahu alaihi wasallam arákùnrin larubawa yìí lọ́ba dìde ló kígbe ló allahumma arhamni wa muhammadan wa la tarham ma'ana ahada ọlọ́run mọ bí ọ èmi àti muhammad kan ni ọkẹ má kẹ ẹ lómi àwọn tó fẹ́ dátọ̀ máa ń di òun àti muhammad yìí nìkan ni ọ dákẹ́ níbi tí inú lárúbáwá dùn dé ebi ń lọ sọ fún mi tí mo gbọ́ yìí èmi ló sì ní í bẹ́ẹ̀ mọ́ ń gbà mí àmọ́ ọlọ́run dákun èmi àtòun nìkan ni ọkẹ́ gbogbo àwọn eléyìí ni wọ́n ń gé agbègbè wọn. ànábì ò torí pé larubawa ń bínú lọ́wọ́ kó ní tó wí dáa ara ẹ̀kọ́ ànábì nù sọlọ ànábì ní lakọ́d hajarta wá sí a. ànábì tún fọgbọ́n tún ṣe ń bí ẹnu èyí tó wí òun lásán ànábì ní lakọ́d hajarta wá sí a. a tó gbòòrò ó sì ń fún kí ni tó gbòòrò ìkẹ́ ọlọ́run kò ní ọlọ́run la bọ́bá kémi àjìwọ́tán kọ́ kẹ́ gbogbo àwọn eléyìí náà máwùlẹ̀ máa fún un sallallahu alayhi wa sallam bá nàbì tí ń tírèèni wọn nìyẹn sallallahu alayhi wa sallam example ṣe pọ̀ tá a bá ní kí a máa kálẹ̀ ní èjì but ọjọ́ lọ ká dá a máa ń bẹ̀yẹn àmọ́ mi tó ń bẹ tí ẹnìkan náà ló tún dán ń gbòòrò mẹ́dínà ńjọ kan anas bin malik àtàwọn kan lọ gba hadith yìí wa ọlẹ́nìkan kọ̀ mọ̀kan mọ̀kan ọkàn jáwọ́ mọ́sálásí lọ́ba ya muhammad kọ̀tí ẹ̀ pé lànàbí ìwọ muhammad àti ní mi má lè láàyè lẹ́dẹ̀ ẹ̀ńdà owó ọlọ́run tó kó sọ́wọ́ fún mi ń tèmi mbẹ́ owó ọlọ́run ti ń bẹ lọ́wọ́ ẹ̀ bá ń kó tèmi mbẹ́ anasi ni o gba wa o gba eléyìí o sì lẹ́kọ̀ọ́ báyìí anabi ah, náà ní sọ̀rọ̀ sí báyìí ń bẹ́ẹ̀ nù wáyà kan pé ọ̀fà ọ̀kọ́jú sànàbí sọ̀rọ̀ ọfà ànábì lásọ lẹ́yìn báyìí wọ́n láwọn sì rà pa bó ṣe fà sọ mọ́ ànábì lọ́rùn lọ́rùn rẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ yẹn bá dán wò fún chairman local government àbí governor àbí president wọ́n yẹn ń bẹ̀ ń bẹ̀ ni. anasi la anabi wa kọjú sẹ́yìn pé a ta lélẹ́yìn o ta ni ń fasọ ma wa ní ọrùn anasi la anabi wa bu ẹrùn fatabasama rasulillah anabi bá ṣe kíni anabi bá bu ẹni a ṣe ń owó ọlọ́run ní ọ̀dà ní sòrò anabi sì wọlé ní owó zakati ń bẹ ní olé òfun sallallahu alayhi wa sallam bá anabi ti rí nìyẹn bá anabi ṣe tírénì wọn nù ẹ larubawa yìí kí anabi fẹ́ wí fún pé ń bẹ nú ẹ̀sìn jẹ́ yà èèyàn ní ẹ̀sìn rẹ lọ́kọ́ tó báyìí so ara kàtà pílánì irú èyí nǹkalẹ̀ ànábì fi kọ́ àwọn sọ̀hábẹ́ sọlọ́láhu alayhi wa sallam kéèyàn máa wo ibi tó ṣe kíni ibi tó jìnnà kọ́ mọ̀ jẹ́ elérò kúkúrú kéèyàn ó sì máa wo kí lòun náà fẹ́ kọntribútì sígbésí ayé òun àti tàwọn tí ń gbé pẹ̀lú òun ara èrò kúkúrú náà ni pé kéèyàn ọmọ wọ́n náà kankan pé a ah, ọ yẹ kémi náà ó se nǹkan báyìí láwùjọ ní ti dáadáa nígbà ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí lórí eléyìí ò nìyẹn o anabi kọ́ àwọn sọ̀rọ̀ abéjọba yìí anabi wa ń bá wọn sọ̀rọ̀ anabi ní bọ́ba dijọ́ alikiyama oríṣiríṣi ilẹ̀kùn ni ó wọ alijanna oríṣiríṣi ilẹ̀kùn ni ó ṣe kíni ni ó wọ alijanna anabi lẹ́ni tí ń bá ń kírun yóò dé amen bá a bẹ sọ̀láàj tí ń bá ń kírun púpọ̀ njẹ́ wọn bá ní ìwọ wọ alijanna ojú ọ̀nà bá a bọ sọ̀láàj ojú ọ̀nà àwọn ni wọn ni kọ́ gbà wọlé anabilẹ̀ntì bá ń gbáwẹ̀ ojú ọ̀nà báàbù rọ̀yàn ni wọ́n ń pe báàbù taláwẹ̀ géètì àwọn aláwẹ̀ ibi ìnìkan yẹn ọmọ gbà ẹ̀ntì bá ń ṣe sàárà báàbù sọ́dàkọ̀ ojú ọ̀nà tàwọn sàárà ni anabi wa kà lọ bẹ́ẹ̀ ẹ pé kí ni abubakar yóò wí rọ́bì ọlọ́hu àná abubakar ni ya rasulallah ǹjọ́ ṣeéṣe kéèyàn ó gba gbogbo ojú ọ̀nà yìí wọlé ọ̀lúwo alihimma kéèyàn ọmọ jẹ lóró kúkúrú náà yà kí ló prevent mi kí n gba bí saka wọlé n gba bí awẹ wọlé wọn tún mú mi gbọ̀nà ń wọlé so ṣeéṣe wa anabi sallallahu alayhi wa sallam anabi ni bẹ́ẹ̀ ni mo sì ń lérò pé ọ jẹ́ kan nú àwọn tí ó gba gbogbo ojú ọ̀nà náà wọlé allahu akbar báwọn sọ abẹ́tì rí nìyẹn ń yẹ ṣe lérò kúkúrú òun lọ́mọ mùsùlùmí mi lónìí ọmọ sọ̀sọ́kúsọ kọ́dà bọ́ ṣe tọ́ílẹ̀tì àlìjánná kó wọn sá ti wọ̀. kọ́dà bó ṣe varanda àlìjẹ́nà èrò kúkúrú nù torí ń jọ́tọ́ bá di bẹ́ẹ̀ kò ní di bẹ́ẹ̀ má lójú ẹ̀ yọ padà kábàámọ̀ èrò kúkúrú òun lélẹ́yìn o anabi ọkọ àwọn sọ̀hábẹ́ bẹ́ẹ̀ sọlọ́lá ọ̀sọ́lọ́m àwọn sọ̀hábẹ́ máa ń ní tá à ń pè ní foresight wọ́n máa wo bí ó jìnnà a kìíní yìí rí báyìí lónìí bọ̀ máa di bí ọdún mélòó nísìnyí kìíní yóò ní níta àmọ́ gbẹ́lọ́ yìí yóò ti di. lápèjúwe nísìnyí kéèyàn lọ lékewu wọn ju lékewu ìdádí ló ti sáko mbẹ bẹ́ẹ̀ bá kéwù ìdádí ló gun ọdún sẹ́yìn kọ́dọ̀ lè jọ òun ní sheikhul islam gbogbo òdu àbí òun ní ọjà gbà fà gbogbo bẹ́ẹ̀ bá ké ìdádí ló ní tiwa tá a wà yìí kọ́pẹ́rẹ́ lágbà fà wọn ní ní fi rẹ́rìn èrò kúkúrú nù. No bá a ti wé ti ké ń bẹ́ ń bi ìwé náà ẹ̀yin bọ́ra sí wa tẹ́ wà lọ́nà ìwé kí ló ṣe ọ́ ya ìwé mẹ́wàá yìí náà tó ó tó ń bo ìwé mẹ́wàá nísìnyí kọ́dà bí yẹn bá fẹ́ apply fún messenger yóò ṣiṣẹ́ wọn tó gbà ọba lẹ́nu wàhálà àbí nǹkan kan lòún ní kọ́dà driver bẹ́ẹ̀ ń jọ̀hún àwọn ni wọ́n ń jọ̀gá nígbà yẹn bọ̀tí ní kíni ní foresight jẹ́rò rí ogún májèlérò kúkúrú anabi kọ́ àwọn sọ̀hábí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí ń bẹ nù ọ̀nà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sọ ara kéèyàn má jẹlérò kúkúrú pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn islam ò fẹ́ ká jẹlérò kúkúrú ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa bàbá ní iṣẹ́ ọlọ́run kan délẹ̀ nísìnyí ntí a púpọ̀ ni pé a mọ tìdí awọ àwọn wo ni ọkọ jáde ni wọn bá ti wá ní ah, ebéyàn mẹwàá náà wọn wá ah, ó ti pé èyí ṣe tí wọ́n wà nù àwọn mẹwàá tó kọ jáde ni láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ara bá anabi ti train wọn nìyẹn ọ̀kan nù àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọjẹ́ ni tí ọ̀ràn sẹ̀mọ̀tàn bá lè yàn ọ̀ràn tó yẹ pé ọjọ́ eré rẹ̀ ọ̀pọ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ń wo àwòrán rẹ̀ ní pé. ọ̀dàgbà wọ́n wá ní jihadu ya kálọ̀ jagun sójú ọ̀nà tọ́lọ́hún ẹni náà wá jáde òun náà ní jihadu ya wọ́n bá fa kó pé ọmọ kéèkì máa lọ jihadu kó ń bẹ́ ó lóun yé ṣe ó lóun sọ méke àwọn ìwọ yìí ni sọ mi ọmọ ọdún mélòó ni ọ bó ti mọ bá pẹ́ lérò ọlọ́run ti bá ń ṣe inú wọn lọ́mọ èké lọ ọmọ èké lọ jihadu àmọ́ nàbí ọkọ̀ wọn bẹ́ẹ̀ wọn máa ń ní èrò tó gùn ni kí lòun fẹ́ ṣe tóun ó fi fi hàn wọ́n kóun tó jihadu lọ ọba wífa anabi sọlọ sọlọ ọ ní wa anabi gbàwọn láyè ẹnìkan náà àwọn tí wọn láwọn tógun lọ yìí jóun àtẹnìkan jọ mùjàkadì bóun bá lè làámẹ́lẹ̀ kẹ́ gbà bóun tó jihadu lọ ẹ wò nǹkan yà ẹjọ́ wọn àwọn yìí ò wọn ò kọ́lífà ìjọ òun lọ bíbẹ̀ ẹ̀kọ́ ẹni kí ẹnìkan jáde kóun rẹ̀ ọjọ́ mujakadi bóun bá là ajẹ́pọ̀n tó jihadu lọ ọlọ́wọ́ lè nìyẹn kìí pé kéèyàn máa sásẹ́yìn kọ́dà ń bí ọ̀rọ̀ tọ́lọ́hún èrò kúkúrú ni kí ló dé tí wọ̀ wá ládàtọ́ pọ̀ ó kírun ọ̀ràn yẹn tán ọ̀yàn náà fílà kí ló dé tọ̀ wá kọ́ pọ̀ so eléyìí bí ó ti jẹ́ nìyẹn wọ́n pè ràn vóòrì nísìn. ojúzákùnlá xẹ́ra ẹ̀ kí ọlọ́run mọ́sá bá san àwọn dọ́kítọ́rù wa lẹ́sàn-án lóore pẹ̀lú ògo ọlọ́run wọ́n ní gbogbo wa ní kánmọ́kánmọ́ a máa sàlàyé ní ìsìn tábà ti pèrún tán a máa kírun pẹ̀lú ògo ọlọ́run èyí tó tún tẹ̀síwájú lẹ́yìn ìgbà tábà kí dóòrù tán kí gbogbo wa kí a máa lọ sí ìkankan. Allahu akbar Allahu akbar. that, Danny. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الله أكبر. irun wa yọ gba gbogbo ìbáàdà wa gẹ́gẹ́ bí ọjọ́ tí ó ti lọ ààrẹ tí ó wá lọ́nà jíjìn bíi tiwa náà a kàn fi àyè lẹ̀ ẹni tó bá ní béèrè bóyá bíi láàrin ìṣẹ́jú mẹ́wàá inṣàlá àwọn gan plan ni pé a pẹ́ tó báyìí ọlọ́run jẹ́ ká tún máa pàdé dáadáa ńgbà mi sọ ẹ béèrè bá wà láàrin ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá inṣàlá. náà wọ́n ní àwa tí a bá ní ìbéèrè nínú àwa tí a jọkùnrin ń sàlẹ̀ inṣàlá kí á náwó àwa tí a bá jẹ́ sisters ní òkè pẹ̀lú ògbólọ́n kí gbogbo wa ìbéèrè tí a bá ní wáyà kí a kọ́ kí a máa fi ránṣẹ́ sí ìsàlẹ̀ kọ́lọ́mọsà one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen inshallah sixteen tọ ara yìí pé pẹ̀lú ògbólọ́n kí a máa béèrè béèrè tí a bá fẹ́ ibi tí ọlọ́run bá ní kí àwọn dókítà wa kí wọ́n bá ṣe àgbéyẹ̀wò rẹ̀ dé kí ọlọ́run kọ́ mọ́sá rọrùn kí ọlọ́run kó sì fún wa ní àgbẹ̀yẹ̀rẹ̀ bisimilah. number one. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ليتي كسيتا بيتا بيمبه النبوة محمد صلى الله عليه وسلم النبي قو كسولي الله دبتاتي ما قلو تنري با تنري أو mọ̀rọ̀pẹ́lẹ̀ yìí ni àwọn àfáàrin rí fáàsì pé kọ̀bá súnà nẹ́bìmù bẹ́ẹ̀ ẹ dákun tá à ń rí àmọ́ taba wo hadithi tó wá látọ̀dọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam arákùnrin tí ọwa mọ́ṣáláṣí tí wọ́n ń fi nǹkan lọ́nu mọ́ṣáláṣí anabi dá lóhùn anabi ní bẹ́bárẹ́ ni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ẹni láàárọ̀ da àlẹ́yìká láàárọ̀ da hùlọ́hù ọlọ́run ò ní jí orí kọ́lá anabi ẹ ẹ ẹ ṣépè fún bẹ́ẹ̀ torí níta nabi fẹ́ ká gbóyè ń bẹ sallallahu alaihi wasallam òun ni bí ìwọ̀ àti epo tí mọ́sálásí wà nù islam mọ́sálásí ṣebi tí a lè sọ di nǹkan kan nù nǹkan ayé tààtì máa fi lọ èyí là nẹ́bí kìlọ̀ fún wa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ti àwọn afa wa béèrè àwọn onímọ̀ ní tí maslaha bá wà ìdí kan pàtàkì àbáǹfààní kan pàtàkì ọfẹ́ fa pé ká fi nǹkan lọ àkọ́kọ́ kọ́mọ̀jẹ̀ pé ni tí nǹkan sọnù ni ò ní wífẹ́ nìkan àti màmú àbí nǹkan kan ni ọkàn wa bọ́ sẹ́nu ọ̀nà kan yẹ̀dá kan ẹni ọba sọ báwọn rí nǹkan báyìí ẹ̀yin ò lẹ́tọ̀ kí n fi kún bí iná kọ́dà ká máa polo tíra kọ́dà bó ṣe tíra lèèyàn fẹ́ tà náà àìpolo nu mọ́sálásí àìpolo ọjà nu mọ́sálásí ìta mọ́sálásí ni ọba jáde ẹ̀ǹtí ọba ara kọ̀ wá ara ń bẹ́ẹ̀ bọ̀tọ́ba yìí pé mọ́síláhà ń bẹ kíru ẹni báyìí kó wí fún ìmáàmù ìmáàmù ni ó wo irú ọ̀nà tóun lè fi bá àwọn èèyàn sọ tí ò ní jọmọ́rò yìí tà nẹ́bì kọ́ sọlọ́lọ́hu aleyhi wasalam bó ti rí nìyẹn. kótó di pé ẹni tó máa béèrè béèrè ẹlẹ́ẹ̀kejì máa béèrè yẹn nọmba two ẹ̀dá kun àwọn kíkan àwọn brothers kan bá gba sọ́dákọ̀. So gbogbo ntí àwọn náà bá sì náà ọlọ́run sì fi àlùbáríkà sí kí wọ́n bá dìde kábàgbà sọ́dá kọ́ number two. náfìlà wo. alhamdulillah ah, kí ni ìbéèrè àkọ́kọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wà hadithi yìí anabi ní kọ́dà òun ní òun lérò pé abubakar sidiq wà nù wọn ìyẹn ni pé gbogbo ẹni tó bá ṣe gbogbo irúṣẹ́ yìí kìí ṣe ìgbàlẹ̀kùn wọlé gan-an ní pàtàkì rẹ̀ ládàtọ́lọ́hún ó fún yàn lànàbí wí ni sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run bá ní kí ó kírun débi kọ́ gba bí onírun wọlé tọ́gbàwẹ̀ náà tó tó bẹ́ẹ̀ ọlọ́run ó mú gbàbẹ̀ náà wọlé ìtumọ̀ tá nàbí wí nìyẹn kò sí nǹkan kan tí ó ta dànù nínú sẹ́ẹ̀rẹ́ téèyàn bá ṣe síwájú ọlọ́run ó sì pọ́síbù òun là nàbí fi bẹ́ẹ̀ fún abubakar siddiq radiyallahu ta'ala anhu pé òun lérò pé wọ̀gán wà nínú àwọn tí ó gba gbogbo ojú ọ̀nà náà wọlé ìbéèrè àfa ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ pé notion ká máa pé àfáà kan ní onífíkíw àfáà kan ló ní hadithi ẹjá wà kíábù tá a bá ń sọ̀rọ̀ ń pa àwọn àfáà àfáà kan ò ní já ládìíthì kọ́mọ mọ̀fíkíw kìí sàfáà ládìíthì àfáà kan ò sì ní jẹ́ fàkíwù kọjọ́ ń fíkíwù kọ́mọ já ládìíthì kí ni máa dájọ́ fíkíwù so àwọn tí ara àdánwò tí ń báyé nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ náà lọ́fẹ́ sọ̀rọ̀ ẹ̀dínkù wọn mọ̀ dá sọ̀rọ̀ kéwú ọwọ́ mẹ́lòmíì mọ̀ wá bọ́rọ̀ àìdíà specialization ti ń bẹ́ ń bi ìwé pípa òǹfikì lélẹ́yìí aládìsí lélẹ́yìí gbígbà tá a ní ẹnjìníà gbogbo àwọn eléyìí àmọ́ civil engineer lélẹ́yìí mechanical engineer lélẹ́yìí chemical engineer lélẹ́yìí ọ̀rọ̀ kéwú ò rí báwọn kò síbẹ̀ yẹn ó ṣe jẹun fíkìwù tí ò ní lo hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò sí bí yóò ṣe jálá díìfì yóò máa wá ká díìfì gbẹrẹ fún kò ní gbọ́tun máa fi kí o ti ń but kò burú pé ah, lamẹ́yìn ọ̀ní máa ń pa hadith ju fikiu lọ lamẹ́yìn máa ń pa fikiu ju hadith lọ àmọ́ ká máa wá pa afa kan ló ń fikiu afa kan ló ní hadith kì í ṣe ọ̀rọ̀ tí ọ lẹ́sẹ̀ ńlẹ̀ rárá àkọ́kọ́ ntí ah, mo fẹ́ kí a mọ̀ nìyẹn nípa ìbéèrè tá a fà wá béèrè pé arínú àwọn onímọ̀ wọ́n jẹun fíkìwò ni wọ́n já ládìífì ni torí tí mo sọ ẹ lọ wádìí gbogbo àwọn àfáàfáà tá à ń gbọ́ ni imam maliki òun fíkìwò ni àbáládìífì ká bírú ẹni bẹ́ẹ̀ níbo ni ó classify imam maliki sí so òun fíkìwò ni maliki àbáládìífì ẹ́ example kan nù. No so ká máa wá pin ẹnìkan ló ń fíkì ẹnìkan láládìsí ẹ má jẹ́ kí agbọ̀dọ̀ wà kí á bù tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn náà ìmọ̀ràn tẹ́mi ó fún wa òun làdíta anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní alḥalalu bayyinu walḥaramu bayyinu wa bayyinahuma umurun mushtabihat anabi sallallahu alayhi wa sallam anabi tí yẹ sọ̀rọ̀ fẹ́nu ó ti mọ̀ pé àwọn tá à ń pè ní grey areas ó máa wà ibi tí yàpẹ̀ ẹnu wà tí yẹ ṣe pé yàpẹ̀ ẹnu tó nífẹ̀ẹ́ ẹnu ẹnìkan sọ̀rọ̀ nísìnyí ọ ní ẹ má ṣe kọ ẹni ọba ní ẹ má ṣe ẹpá wàlá ní ẹ má ṣe kí lè rí ẹ láwàlá ní ẹ má ṣe o àmọ́ àwọn àfáà tẹ̀ ń wí yìí àwọn ò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu eléyìí tó bá wá rí báyìí ohun tó dáa tó sì rẹwà jù tó bá lànà nẹ́bì mu òun ni dáàmà yẹ̀rì ibùkà ìlà màlà yẹ̀rì ibùkà. náfìlà parí sórí sọ̀láàtù tẹ̀sibíhì kọ́mà ìpele yìí ni a máa wá jà sí àbí la máa pa àfọ̀hún fíkìw lélẹ́yìí àfa aládìísì ni eléyìí èyí téèyàn bá rí ẹ̀rí gbámú kẹ́mi rẹ̀ ọ ìbàdàtù tá nẹ́bí ṣe sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ ńlẹ̀ kẹrin so ìmọ̀ràn tèmi nù fún wa níbi irú nǹkan báyìí àbí nǹkan míì náà anabi ti gbé guideline kalẹ̀ fún wa baynahuma umurun mushtabihat faman ittaqa shubuhat faqad istabra wa irbihi wallahu ta'ala a'lam. náà náà. nípa nǹkan tí ẹ bá wa sọ so pé báwọn so etí mo wá kẹkẹ bá ní mọ̀nà lórí àtọ́jà rẹ wípé àwọn ọ̀dọ́ kan tó ṣẹlẹ̀ ní àdúgbò tuntun wa ní ìsìn tó bá wípé àwa tí a tí wọ́n ń pè tàbá wa náà wúra wa bá pé ajá lè fi àmọ́ gba a máa ń ṣe kí ni àmọ́ ń gbéra wa lẹ́sẹ̀ gbà o ti gbàgbé pàdé sọ báyìí. gbéra wa lẹ́sẹ̀. aha ok. gbéra wa lẹ́sẹ̀ gbà pé àkójọ gbàgbé pàdé sọ báyìí. so pẹ̀lú eléyìí àfi kúra wa lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tó wà tẹ̀lẹ̀ ní àìpẹ́ mi wípé ọ̀rọ̀ láàjẹmọ̀ tó kùjọ wá sí jẹ́mọ̀ mi kí ni ìmọ̀ ní ẹnu pa ní jẹ́mọ̀. ọ̀rọ̀ kò sí jẹ́mọ̀ àwọn ìbáwò ẹ̀ ṣàlàyé rẹ̀. ọ̀rọ̀ láàjẹmọ̀. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. àwọn ìgbésẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين eléyìí tẹ béèrè yìí ó fẹ́ tó tọ́píìkì mi lọ́tọ̀ because arantí máa fa náà ni pé ẹ̀rákùnbẹ́ bá ma irú àwọn nǹkan báyìí ẹjọ́ jẹ́ pòun gan ni yóò máa jẹ́ fọ́kọ́sì any topic or any lecture ẹni tí ó ṣàlàyé fún yín ó lè ṣàlàyé kò ní jẹ́ pé nkálukọ́ kan mú ìtọ́ bá fẹ́ nú rẹ̀ ńbẹ ni wọ́n máa lọ lò òun ló jẹ́ kí n bí àfa pé kí ni ń jẹ́ lájàmá gbogbo àkọọ́lẹ̀ tó wà nínú lànà nàbà muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àkọọ́lẹ̀ àdìsí ànàbà muhammad sallallahu alayhi wa sallam. bàbá ní kàkà lé ní èjì púpọ̀ nù hadithi anabi la anabi ti ní jama ń bẹ ẹ farabalẹ̀ o ẹni tó bá gbọ́ àbọ̀rọ̀ yìí òun lọ́mọ ẹni tó bá gbọ́ yìí ń bẹ tó fi sì gbọ́ lájàmá àtàfà wí tó jẹ níkà rìpíìtì ẹ kò sínú hadithi anabi o pé lájàmá àtọ̀rẹ́ lómi ti fẹ́ sọ di pé anabi ló wí bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọnù hadithi anas bin malik radiyallahu anhu anabi ní àwọn ìjọ mùsùlùmí ọ̀yà pẹ̀lú lọ́ọ̀nà seventy three àwọn sàábí wa bí anabi pé wọ́n ní ká ṣe ń bẹ́ẹ̀ àwọn wòlò anabi ní kí wọ́n ṣe aljamaa alhumul jamaa anabi ní hum àwọn ní jamaa inú àdìtì anabi lọ́wọ́ àmọ́ ntọ́ yẹ ká wádìí ni pé àwọn wòlò anabi pè ní jamaa tẹ bá gbà àwọn àfa àti ń bá ń pe láàjà máa ẹ béèrè kí ni wọ́n gbà lérò kọ̀sá àfa àti ó pé láàjà máa ń bẹ nọ́ọ̀rọ̀ ànábì hadithi kan mo fún yín yẹn hadithi míì anibni umar rabi allahu anuma abi ibn masoud ọ̀kan náà méjèèjì yadullahi alal jamaa waman shadda shadda finnar anabi lọ́wọ́ ọlọ́run bẹ pẹ̀lú kíni pẹ̀lú tani pẹ̀lú jamaa wọ́n máa ń ṣàdà ẹni ọba lèmi ọmọ dá tèmi ṣe ṣàdà fìnnà yóò dá wà nù àkọ́kọ́ tí mo fẹ́ ká get clearly nìyẹn àmọ́ kí là nẹ́bi pè ní jàmọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè nù àmọ́ pé ìsìláàmù ní máa ṣe tiẹ̀ tọ́rẹ́ lomi ó misconceive ọ̀rọ̀ yìí débi pé kọ́dà ro eléyìí tẹ́ jókòó ìbọn yẹn mẹ́rin ẹ̀yìn márùn lẹ́sẹ̀ tó lẹ́sẹ̀ méjì nìlẹ́ni ẹ̀ wá ṣe wá sí ọkà àkúnpẹ̀ ìṣe jàmọ́ náà nù pé wọ́n ti ní ilé kò sí jamaa ẹ má jẹ́ kí a sí ọ̀rọ̀ anabi gbọ́ sallallahu alayhi wa sallam nkàlùkọ́ lọ wo tíra àdìsí tó bá ma àyìnbáyé ọ̀nà la anabi ti rẹkọmẹ́ndì kínní al jamaa jamaa báwa náà ti sọ di yorùbá wa àwọn náà ti ń sẹ́ ń jẹ́ lárúbáwa náà nù al jamaa but kí ni kọ́nsẹ́pìtì jamaa tá anabi fẹ́ sallallahu alayhi inú hadithi àkọ́kọ́ tí mo kà fún yín náà láti bẹ̀rẹ̀ ńgbàtí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tá anabi ní báwọn èèyàn bá pínra wọn yẹlẹyẹlẹ anabi dákọ seventy three èwo ni ká yà ń bẹ anabi ní ma yà bì kankan àbọ̀ àfọ̀kan wọn ní bó o láàṣẹ mọ̀kan òun ọmọ lẹ́bìínà àlá mẹ́fìlìmà àná àlẹ́ ìhèlìyàwó àná wa asxaabi ọ̀nà tá anabi fi sàlàyé jamanu o anabi làwọn lẹ́ẹ̀rí pé ntẹ́mi àtàwọn sọ̀hábẹ́ mi wà lórí ẹ̀ lónìí tí ń bá yín sọ̀rọ̀ yìí òun ni wọ́n gbà mú gbogbo ẹni tó bá ti lè pé ní tóun ó dùn lé lórí nu ara wọn ni kọ́dà bí ọ̀gbá káàdì kọ́dà bí ọ̀rẹ́gísítà ìtumọ̀ jẹ̀mánu o tànàbí gbà tànàbí rẹkọmẹ́ndì ẹni ọba lẹ́yìn ò sí nínú islam ẹ̀yìn ò sí nínú sunna nabi ìwíkúwí ni wí. هم الذين على مثل ما أنا عليه اليوم أنا wa asxaabi anabi ló túmọ̀ jama bẹ́ẹ̀ ajẹ́ pé jama yìí ọgbọ́dọ̀ wà open is an open jama èmi wá láti lọrin nísìnyí mo wá dé òṣogbo ọ̀nà àwọn wo ni àlà mẹ́tìlìmọ̀ àna àlẹ́ ìhìlìyàwó àna wa asxaabi àwọn lamẹ́yìn ara wọn la àdì jama àjọ wa nù jama náà kò ní ìdí à ń yẹ pírẹsidẹ́ǹtì o kò ní ìdí à ń ní sẹ́kẹ́tìrì o tá a bá ní ìdíkẹ́nìkan máa bá wa kọ̀wé kìí ṣe wọ̀ o but notion pé ẹnìkan ni president amiru ẹnìkan ni secretary ẹnìkan ni nkankan gbogbo yóò tí ọba ti máa takunta nẹ́bi ní àtòrí ẹ̀ jama kajina sí jama mùsùlùmí ta nẹ́bi recommend ta nẹ́bi ni humul jama ọgbọ́dọ̀ wa open membership rẹ̀ ìmọ̀ wa open ni kí lèyàn lè fi disqualify èèyàn gbá ah, ò sínú jàmá wa ńjọ́ tí ọba ti ṣe kíni tí ọba ti ṣe mẹ́fìlì mọ́ ana àlẹ́yìí ìlìyàwó mọ́ ana wa ashabi kọ́dà bó pe rẹ̀ lámìírù ya ẹ̀dàkùn ẹ̀ ti kú lórí ohun tí anabi àtàwọn sọ̀hábí dúró ní ti ń jẹ́ jàmá nìyẹn tẹ bá wá gbọ́ táwọn àfa bá wá ń kìlọ̀ fún wa pé àwọn jàmá tó dáyé lónìí ni wọ́n ń wí nítorí pé wọ́n ń fura pé kọ́mọ̀ yìí pé nú àwọn àwọn ìjọ tá nàbí ni yóò pín sí seventy three yìí ọ̀pọ̀lọpọ̀ jàmọ́ tó dáyé lónìí ti kónú ẹ̀ àmọ́ pé jàmọ́ ntọ́ wà lórí ntá nàbí wíta nàbí pè ní kíni hum aljamaa kò sí ntọ́ takò ara ntẹ́ fi gbàgbọ́ yé jàmọ́ yìí ọ̀kan nú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n wá bí wọ́n ní mal jamaa kíni ń jẹ́ jamaa ń ka jamaa nù àdìsí anabi humul jamaa ẹ́ aleyka bil jamaa yadullahi ma al jamaa kíni ń jẹ́ jamaa ẹgbẹ́ kíni sọ̀tàbí ẹ̀ wí al jamaa tu ma wafaqal wa in kunta wahdak al jamaa tu ma wa in kunta ó ní jamaa ni ń tọ́ bó dodo wa in kunta kọ́dà bẹ́ẹ̀ jẹ́ mélòó bọ́ jẹ́wọ́ nìkan ìwọ lọ ń mọ̀ sálà ọ̀n rẹpẹrẹsẹ̀ntì àwọn jẹ̀mọ́ ni ọlọ́run níjó burú débẹ̀ ń lu tiwa ń bì kápẹ́ gbogbo òṣogbo yìí nìṣẹ́ nìkan náà láàrí tó yẹ pé mẹ́fẹ́lì mà áná àlẹ́ yìí lìyàwó mà wà àṣàbí húwà jàmá òun kan ní jàmá torókùn ní rẹpẹrẹsẹ̀ntì jàmá tá nàbì wí ipe wọn dúró lórí tá nàbì ṣe àtẹ̀yí táwọn kìnnìún àtẹ̀yí táwọn sọ̀hábẹ́ ṣe mo fi yín kún kẹ́fì mọ̀ pé kọ́dà kò nídìí ká pọ̀ kéèyàn tó jẹ́ jàmá ní kíni kọ́nsẹ́pìtì jàmá nínú sunna nabà muhammad sallallahu alayhi wa sallam. lára ń táwọn onímọ̀ ń kìlọ̀ fún wa tọ́pọ̀lọpọ̀ sì gbọ́yé lónìí kò sí tí ó ta ko pé a ẹ̀rọ kan afẹ́ ṣe ṣe dá wà báyìí a bẹ́ẹ̀ mi nìkan bá ní kí n ṣe èmi náà ó ṣe àmọ́ ẹja jọ ẹja jọ kóra wa jọ tí ò nídìí bá ń sọ̀rọ̀ ẹni ló kọ́ kò ní dà ń sọ́kọ kò ní di kínní kọ́lítì kan náà lẹ́ẹ̀ máa wá kíta nàbí wá humu ladina ala mithli ma ana alayhi liyawma ana wa ashabi ni mo fi ní open membership ní jama tanabu muhammad sallallahu alayhi wa sallam ní ìparí àbí ní káfí kó lórí eléyìí ká lọ bí ìbéèrè mi táyé bá wà ara ń táwọn onímọ̀ ń kìlọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ń tà ń pè ní jama lónìí àwa là ń pè ní jama òun ni wọ́n ń pè ní ahzab kí ni mo pè é jamu hizbu alhizbiya ọ̀pọ̀lọpọ̀ bí táwa ń pè ń jama lónìí ó ti já ko jama tá a nàbí describe hizbu ló kù pati ló kù tá a ní lónìí torí pé ntí bá ń jẹ́ pati ni pé ara wa ni ọ wèé sara ẹ dákun ẹ jáde àfẹsẹ̀ meeting ara wọn ti ń lé mùsùlùmí jáde lónìí ya ẹ jọ ẹ ń tí o bá sí nínú. No àwọn ọmọ ìyá ẹjọ́ afẹ́ èyí wòye ṣe jama ta nẹ́bì ma ẹ kèé ṣe kíni kèé ṣe jama ta nẹ́bì ma jama ta nẹ́bì wí open membership ni nítòsí lélẹ̀ kó mbẹ́ la nẹ́bì ti sọ kalẹ̀ ni njọba ti di hezbo ẹgbọ́ yé dáadáa ntàwọn afa nkìlọ̀ nìyẹn njọba ti di kíni pati tọ́dẹ̀gbẹ́ hezbo lọ́lọ́ nkọ́ káwa pẹ́ra wa anabi ni látọ̀rọ̀jẹ̀rù báàdì ahzaba ẹ má sọ̀rọ̀ ayé di parties lẹ́yìn mi anabi sallallahu alayhi wa sallam. ìrà tẹ́ fi mayàtọ̀ láàrin jama ti sunna ta anabi wi àti kíni àti hezbo party àwọn onímọ̀ masalaye ẹ̀ wọ́n ní gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti rí táwọn kan gbé ẹnìkan kalẹ̀ èèyàn kan ni àbí ìwé kan ni yàtọ̀ fún alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. yu'aduna alayhi wa yuwaluna alayhi tó yẹ pé ní tí wọ́n gbé kalẹ̀ ni wọ́n fi mẹ́ni ọ̀dà ẹni tí ọ̀dà kódò lè já àfa ya ọtí ọtí takọ àfa wa kìí ṣe nu jama wa ma èyí wọ́n ṣe jama ti suna hezbu nù pati nù ẹgbẹ́ nù anabi disqualify eléyìí wọn sallallahu alaihi wasallam ọtí lẹ́ẹ̀kan sí ibi tá a bá ti ń pé lájàmá lájàmá ẹja ká máa wà bẹ́rí. precise lórí ní tá a bá ń sọ àdéhìí ànábì tó dákọ jama pọ̀ kẹrin bó la fẹ́ kó sí àmọ́ kí tó ma jama èyí ò ní ká wá dín nù sunna nabà muhammad sallallahu alaihi wa sallam allahu alam. ṣàlàkó tó di pé ẹlòmíì ò tún ní àǹfààní àti bèrèbèrè wọn ní ọ̀dà bẹ́ẹ̀ pé sọ́dákọ̀ tí a ṣe ó kiri jọjọ sọ̀rọ̀ àwa tí a jẹ́ sisters ní òkè ẹ̀dá kan jẹ́ ká rí i pé a gbìyànjú kí a tún dìde lẹ́ẹ̀kan sí i bákan náà àwa tá a wà nísàlẹ̀ ẹ̀dàkùn wọ́n tún máa lọ ní ẹlẹ́ẹ̀kejì báyìí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká rí pé agbìyànjú ọkàn wá wà ń bi ìbéèrè tán béèrè ní ìjà mọ́gbà tí wọ́n ń kọjá wájú wa so inṣàlá wọn kọjá lẹ́ẹ̀kejì báyìí kọ́lọ́mọsẹ̀ sí rọrùn so a ti gbọ́ àgbáyé àti àlàyé nǹkan tí àwọn stars wa sọ àti bí wọ́n ṣe yan lọ bí wọ́n ṣe yan bọ̀ ẹ̀dàkùn gbogbo ń tá a gbọ́ ẹja tó so kí wọ́n mọ̀jẹ̀ sí pé nǹkan míì ti ń bẹ number four àwa sisters náà ní òkè ìbéèrè wa kí á jù sí ìsàlẹ̀ tí a bá ti kọ́ tán àwa náà ní àǹfààní àti béèrè béèrè. ìbéèrè tèmi ni pé ní nípa ọ̀rọ̀ pé ká tẹ̀lé ti ànábì àti ká nífẹ̀ẹ́ ànábì ju àwọn tó bí wa lọ àtàrí yẹn for example ìsìn báyìí ẹ̀ wá wà lọ́dọ̀ àwọn òbí èèyàn tàbí kó jẹ́ pé àdó àbí èèyàn bóyá ara wọn wá yá ìwọ́n wà pẹ̀lú wọn lọ wọ́n wá ń pè wọn tẹ́ pé èèyàn gan ò tí ì gbàjì dáadáa lọ́dọ̀ wọn pẹ̀lú téèyàn ń ṣe tí wọn fẹ́ fi wọn lẹ̀ lọ àbí wọn fẹ́ ká sọ̀rọ̀ ká pọ́n pé gbogbo àjọ pé àwọn fẹ́ bá wa sọ̀rọ̀ kásìkò òun wá tó tí yẹn lè fi wọn lẹ̀ lẹ̀ sí orí ọ̀rọ̀ náà kódà kan bá fẹ́ bínú sí yàn. alhamdulilayi ọlọ́run san ilé san dáadáa adúpẹ́ fọlọ́run tó ní kí islam ọrọ̀rùn alhamdulilayi béèrè tá a fa béèrè yóò ṣe pàtàkì púpọ̀ gbogbo òrùn tó bá wọlé ẹ̀rákùn ẹja gbọ́ yé dáadáa o gbogbo àrùn tó bá wọlé nínú islam àsìkò méjì lónìí níjọ́ tí ọlọ́run fẹ́ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní àsìkò ìrún ó ṣe é ṣe kọ́lọ́run ọkàn wífà nábì pé wí fún pé bàbá yìí ni ọmọ kírun kò sì gbọ́dọ̀ yẹ ń gbà ń lápèjúwe aago kan ẹni ọba kí ilé aago kan kọjá àṣẹjú kan ọtí tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin ọlọ́run bọ́lọ̀ ń bá wí bẹ́ẹ̀ kí láṣẹ bọ̀dá dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí i tọ́lọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run wa ni kí màláìka jìbìrì má lọ́ọ́ fẹnu wí lásán máa sọ̀kalẹ̀ lásìkò òrùn kọ̀ọ̀kan tọ́ba wọlé lápèjúwe ńgbà tí zúrì wọlé màláìka jìbìrì wà bá nàbì njọ́ náà oníyà muhammad sallallahu alayhi wa sallam àsìkò tọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ máa ni wọ́n dìde wọ́n kírun ọlọ ńgbà tásìkò tá a sèrè dé ó tún wá magrebi bẹ́ẹ̀ ìṣáàyè bẹ́ẹ̀ àṣùbà bẹ́ẹ̀ ó tún wá dijọ́ kejì ọlọ́run tún bọ̀ ìjọ́ kejì tó wá tíjọ́ kejì náà fi pé ọwọ́ aṣọ fún muhammad sallallahu alayhi wa sallam pé asọ̀láàtú bẹ́yìn náà ha tẹ̀yìn orí láàrin àsìkò tàná àti tòní àsìkò òórùn nù mo ní adúpẹ́ fọlọ́n tó ní ọ̀rọ̀ rùn bọ́lọ̀ bá níyì ìṣẹ́jú báyìí ni kò sì gbọ́dọ̀ lé kò sì gbọ́dọ̀ dí kò sì ń tà sí but ẹ mẹ́jà fira nira wa níbi tọ́lọ̀ ń bá ti ṣèdẹ̀kùn fún wa ntọ́ da básìkò òórùn bá ti wọlé tí o sì ń kankan tó díyàn lọ́wọ́ ẹ̀pẹ̀rún ẹ̀kẹrùn àmáyé ń bẹ tí ẹ bá ti ṣe pásíkò òórùn ti jáde lásìkò tí jibrilu fi lélẹ̀ lọ́jọ́ méjèèjì yìí bẹ́yìn abá kírun ń gbà náà kọ̀ lẹ́sẹ̀ o mùsùlùmí yìí jẹ́nẹ́rálì ká tó lọ bí ìbéèrè oníbéèrè ìbéèrè oníbéèrè tó a wà wò irú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá yín sọ yìí ṣé yọ gba àsìkò tásìkò òórùn ẹ̀ jáde bí ọba ti jásìkò òórùn ẹ̀ jáde kéèyàn ó kírun lẹ́yìn ìgbà tásìkò ẹ̀ jáde ọ̀dẹ́sẹ̀ irú yíhun èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fóbi débi yíhun àmọ́ ààyè ń bẹ láti bọ̀wọ̀ fóbi yàn kéèyàn ó sì kírun lásìkò ẹ̀ gbogbo ohun tí wọ́n yìí bá yín sọ̀rọ̀ ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá àdó ọgbọ́ ọ̀rọ̀ ni nígbà tí ìṣẹ́jú ojúmọ́ wọn mọ̀ pé ń lópin ìgbà tó bá ṣe pé kí ni àsìkò òun òun náà láti wà so eléyìí tí òrújú nu sẹ̀ríà ìsìláàmù ni ìrún lásìkò tó bẹ̀rẹ̀ ó sì ní àsìkò tó parí mo ní àyífa agó ṣe kí ni kìí ṣaago ní islam gbé wa o lápèjúwe àsìkò búrì bẹ̀rẹ̀ láti ìgbà tí a bá ti rí i pé nǹkan tá a gbé kalẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní kíni ó ní bògì ìgbà òní búrì bẹ̀rẹ̀ bí gbòkì bá ti ń yẹ sẹ́gbẹ̀ẹ́ òun náà ń pè ní zawalu ashamsi àsìkò búrì wa lọ bẹ́ẹ̀ títí tí kíni hata yusawi dhilu kulli títí bògì ni wọ́n máa wá extend díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi ṣe déédéé nǹkan ní fún rẹ̀ sóye bògì tí ó rárá yẹ lẹ́gbẹ̀ẹ́ kan àyè là wọlé nìyẹn yọ máa wá wà bẹ́ẹ̀ títí bògì yẹn máa gùn yọ ńgbọ́ bá ti gùn déédéé tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn àsìkò àyè là lọ àsìkò alásàrì dé nìyẹn ọ̀wọ́lé nìyẹn alasari náà ma lọ bẹ hata ya vilu vilu hata ya seeru kulli vilu kulli seyidin mẹfilẹ yìí títí tí gbòógì yẹn ó fi di dọ́bù ọ́bjẹ́kìtì tá a gbé kalẹ̀ àsìkò alásàrì ni àsìkò tó fún jù kún lásìkò magrebi àmọ́ kò tóbi èyí táwa ń dánwò yín àyín wọn pé magrebi lẹ̀ kò sínú lànà nàbì sọlọ lọ àrùn sọlọ bẹ́yìn ọ̀lọ́ maka tí ọ̀lọ́ madina wo tv satellite àbí nǹkan ó wògbà tí wọ́n ń pèrún maka wògbà tí wọ́n ń kí wògbà tí wọ́n ń pe magrebi madina wògbà tí wọ́n ń kí àsìkò ẹ̀ fún lóòótọ́ òní bí wọn bá fi ń pèrún búrì tí wọn ń fogún ìṣẹ́jú lẹ̀ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ ìṣẹ́jú márùn ni wọn ó fi lẹ̀ fún kínní fún apẹ̀rún magrebi àtàkì àbí ìṣẹ́jú mẹ́ta ń gbà mí látàrí funfun tí àsìkò rẹ̀ fún àmọ́ ẹ̀pẹ̀rún ẹ̀sìn fi kọ́ mọ̀ lé lẹ́ẹ̀kan náà eléyìí ọba mu gbogbo eléyìí ni ẹ jẹ́ ká wádìí ìmọ̀ àwọn àgbàlagbà ní ìmọ̀ lónìí àdín ọ̀gbun ògbé kọ́lọ́ńkọ́sálẹ́kùn mọ̀nà fún gbogbo wa a tọrọ gáfara láti dá bẹ̀rẹ̀ dùn báyìí insha allah ta'ala ọlọ́run jẹ́ ká máa bẹ̀ dáadáa ọlọ́run jẹ́ àtúpalẹ̀ ní munasabati mi wasallallahu wasallam abaraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. lọ́mọ́sá ẹ̀ bá a dúpẹ́ fún àwọn dọ́kítọ́rù wa ẹ dákẹ́ mọ́jẹ́ ká dìde kí ọlọ́run kó mọ́sá ẹ̀ bá ní ẹ̀san olóore wọ́n ti sọ pé kí a fi ìbéèrè egun ibìkan ní bó ti yẹ kó ṣe déédéé gbà tí àwọn elétò náà tí wọ́n ní pé bóyá nítorí àti lè yọ̀ǹda àwọn dọ́kítọ̀rù wa náà ó ṣe déédéé ara wọn so wọ́n kàn pé nǹkan tí wọ́n kàn ní tánkọ sínú ìwé ìkan náà àwọn sísítà yìí ìbéèrè wọn dàbẹ̀ pé ó wà lọ́kàn tèmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀dá kòtò ọlọ́run sàmá mi ó wà lọ́kàn tèmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sòkò tó di pé wọ́n kọ́ wa wọ́n ní ó dàbẹ̀ pé nínú ọ̀rọ̀ tí ẹ yán síwájú ìbéèrè tí Eh, ẹ̀dá nǹkan ní ìsìn tó sì jẹ́ kó ṣe pàtàkì gan lọ́pọ̀lọpọ̀ pé ó dàbí pé ẹ̀yin àwọn wípé ọ̀rọ̀ nípa hizbiya pé ẹni islam kọ̀ fún wa pa pé wọ́n ní brọ́dà àmọ́ bímọ onímọ̀ ní àkíkọ̀ pé ah, bó wa mo ti fẹ́ sí lónìí mo mọ̀ níbi tí mo ń lọ kì í mọ̀ sára wa kì í nìkan mọ̀ ní pé ó túmọ̀ sí pé irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀pà kíyèsí wa sí ká mọ̀ pé gbogbo mùsùlùmí kankan náà ni wa ṣùgbọ́n ní nípa pé tí bẹ́ẹ̀ sọ pé tí èèyàn bá kú nílùú kan ní ìsinwó adé nílùú kan tẹ́pẹ́ àwọn tí wáyé pé òun náà rí pé àwọn ilé ń bẹ lórí súnà òun náà sì ló sì wà pẹ̀lú wọn pé irú àwọn bá ní ìsìn tí wọ́n á jọ jẹ́ pé wọ́n jọ ń ṣe nǹkan kan náà irú ètò tá a ṣe ní ìsìn àwọn kankan ló ronú rẹ̀ tó fi ṣe é ṣe báwọn. so pé ǹjẹ́ níbàámu pẹ̀lú pé bí wọ́n ṣe wá wà yìí sàǹkó túnmọ̀ sí pé wọ́n ti lé méjì mẹ́ta nù. <laughs> wọ́n ní ìbéèrè yẹn gẹ́gẹ́ wọ́n ní pé wọ́n ní ṣé hadith yìí ṣé ni pé hadith tó lálàáfíà àti <laughs> pé báwo ni mo ṣe rà hadith yẹn náà ni pé mùsùlùmí méjì mẹ́ta ò ní kójọ síbì kan tí wọ́n wá ní olórí àfi kó jẹ́ pé yàtọ̀ asumu shaitan shaitan ọmọ sùn lórí wọn níbẹ̀ so ṣé àdìsí sọ lálàáfíà àti pé tó wáyé kó lálàáfíà báwo ni ìmúṣẹ rẹ̀ pẹ̀lú pé táwọn yẹn bá wà tí wọ́n bá ló lórí ṣé ọ̀rọ̀ wọn ò ní jẹ́ bákan. alhamdulilah ẹẹ tí ó fún mi láǹfààní àti dáhùn béèrè ní gbọ́dọ̀ àwọn obìnrin ló ti wá àti fún àwọn náà lẹ́tọ̀ọ́ wọn ní kúkúrú àlàyé yẹn mo ti ṣe ọlọ́run ó jẹ́ ká gbọ́ yé jù bẹ́ẹ̀ lọ bàtẹ́ tí ọba yé ẹ dákun ẹ̀dẹ́ á tún súnmọ́ àwọn àáfàá súnà ká béèrè ṣẹ́rí kìí ṣe pé ntẹ̀yìn bá ń ti ń ṣe tó ń wà lórí ẹ̀yìn ọmọ fi dáhùn kọ́dà bọ́ tako ntí ń bẹ nínú èèyàn gbọ́dọ̀ wí bó ti rí èèyàn gbọ́dọ̀ pé nítorí pé irú èmi tí ń sọ̀rọ̀ yìí nísìnyí mi ṣe jàmá kankan àmọ́ àwa gbọ́dọ̀ pé nítorí pé mi ṣe jàmọ́ kí n wá mọ́tò àdìsí ànábì bí bó ti rí ẹ má pèjúwe kan wá lẹ́ẹ̀kan but n fẹ́ káwọn èèyàn ó restrict ọ̀dà nìkan ni pé ẹni wọ́n ń ma àbí ẹ̀ ń kó ẹ̀ kọ́ wa ní òun ò ní lọ bí ọmọ rẹ nítorí pé kì í sara wa ẹ̀yìn òun wà ń ni but gan hizbiya gbilẹ̀ débi pé ẹjẹ́ má pèjúwe kan wá àwa náà mọ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ bí ọmọ mùsùlùmí méjì bá apply ṣiṣẹ́ kan nísìnyí wọ́n ń wáṣẹ́ ẹyọ kan mùsùlùmí làwọn méjèèjì ẹnì yìí wá ọ wà ń pò pé kọ́ select ẹnìkan nínú àwọn méjèèjì instead kóhun ó wò pé ah, mùsùlùmí làwọn méjèèjì èwo ni ó wúlò fún islam jùlọ o lè lò yíyún criterion tó bá ṣẹ̀rí àmúni pé al-aslahu lil islam ah, àwọn méjì náà ni wọ́n wúlò fún islam àmọ́ mo wò ó pé eléyìí irú ìlú tó ti wá irú rẹ̀ bá bá débẹ̀ kò sí mùsùlùmí bẹ̀ púpọ̀ whichever way téèyàn bá lè gbà wò àmọ́ pé pé njẹ́ ọ wà lẹ́mìí rẹ̀ nu àmọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí bọ́ba ti rí pọ́kàn ná àwọn méjèèjì yìí nínú hezibọ́ àwọn ni nínú ẹgbẹ́ àwọn ni. Nínú kọ́dà bí ò ní wúlò fún islam tó ẹnì kejì ọmọ ẹgbẹ́ yìí ni kọ́dà ara wọn tí wọ́n ń pa àwọn ọmọ ẹgbẹ́ wọn láṣẹ ẹrú ẹ̀ pé ẹ bá ti rí ọmọ ẹgbẹ́ tó wà lọ́wọ́ sòrò kan tó kò sí pé ẹ bá rí mùsùlùmí mọ́ níbi tó léde ẹ ní gbọ́kọ́ jáde lẹ́nu rú wọn pé bẹ́ẹ̀ bá rí mùsùlùmí tó wà nínú ìṣòro àbẹ́ bá rí ọmọ ẹgbẹ́ tó wà nínú ìṣòro ewu bẹ́ẹ̀nbẹ́ẹ́ púpọ̀ fáwa mùsùlùmí la anabi ṣe kìlọ̀ fún wa anabi ni látàrí ìbáàdì àzáàbà ẹ má sọ̀rọ̀ àyín dẹgbẹ́ lẹ́yìn wọn anabi anabi ni yaduribu baadu kumuri kọba baadu ọlọ́run mẹ́jọ padà débẹ̀ ni n ti débẹ̀ láwọn ìlú mi anabi ni yaduribu baadu kumuri kọba baadu ẹ má bẹ̀rẹ̀ àyín lọ́rùn ẹ gbójú jàkọ́ra yín bẹ́ẹ̀ yẹn bá dé afghanistan lónìí wọ́n bá dé somalia lónìí àtọ̀pọ̀lọpọ̀ lu ayé bẹ́ẹ̀ hezbiya tí wọ́n ti dé òun là á ṣe ń ké kí náà má débẹ̀ so nípa báyìí kìí ṣe pọ́rọ̀ à ń kó mọ nìkan gbogbo ń tọ́ba ti lè máa mú ni tí èyí ṣe pé ń tá a fi ń gbé kalẹ̀ ń criterion ni pé àwọn onímọ̀ ni yóò habbo maru bí kọ́dìrì máa fi hìmínà sunna wọ́n yóò bọ̀gọ́dù bí kọ́dìrì máa fi hìmínà bìdà ń tá a lè fi ní ẹni báyìí mo fẹ́ràn rẹ̀ jẹ́ ẹni báyìí lọ ah, nígbà onísunna lọ́wọ́ ju ẹni báyìí lọ ọ̀tán a ẹni báyìí tí ò jẹ́ kí n fẹ́rẹ̀ tó eléyìí ni pé bídíà ń bẹ lọ́wọ́ rẹ̀ eléyìí kò sí bídíà lọ́wọ́ rẹ̀ ìtú. hafi ah, mùsùlùmí ẹ bẹ̀rù ọlọ́run bí ẹ ń kó àwọn mùsùlùmí lọ yìí bẹ́ẹ̀ bá fẹ́ dẹ́gbẹ́ òṣèlú kalẹ̀ jẹ́wọ́ bàbá lòun wí fún wọn bẹ́ẹ̀ ọ̀nà ọba sì wàá jọyìn ọmọ tó ń wá àmọ́ bá pé ìsìláàmù ló torí ìsìláàmù lẹ́sẹ̀ ń kó àwọn èèyàn jọ ẹ bẹ̀rù o. torí bàbá ní gbogbo ẹjọ́ tí wọ́n ń rò ń fi àwọn ògbóòrùn jama sunna ń bẹ jama ta nabi fẹ ìsibú làwọn ń gbúrò ń bẹ ara wa ni eléyìí sara wa ń táwọn ń gbà bẹ́ẹ̀ bá kú dẹ́gbẹ́ òṣèlú lẹ̀ nàìjíríà free anybody ló lè rọ́ jísẹ̀ ẹgbẹ́ jáwọn èèyàn ọmọ pé ń sẹgbẹ́ ẹ̀ ń ṣe political party àmọ́ ká máa wá fowókọ̀ islam ká máa fi rú àwọn èèyàn lójú. ó léwu o ẹ̀dákùnrin sì jẹ́ ká gbọ́n tí mo wí yẹn yé ẹni tí ọba yẹ kó tún bi àwọn àfọ̀nsún náà jama anabi fẹ́ o sallallahu alayhi wa sallam àyìnbáyé àdìsí lànàbí fi rẹkọmẹ́ndì jama àmọ́ ni jama open membership nínú islam ogbe yìí tó bá ti di hizbu ó kọ yòówù tó lè wá pé anabi ọ̀fẹ́ o sallallahu alayhi wa sallam ṣé àti ìdáhùn bẹ̀rẹ̀ naam àhà àdífi kílẹ̀ pé ẹ̀nà kọ ìmọ̀lábùdó àdífi tó wá báyẹn àdífi tó wá ni pé nùsùnà nẹ́bà muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bá pé méjì lórí ìrìn àjò ẹ̀fi kíni ẹ̀fẹ̀ nìkan sí ọ̀gá bóyá àdífi tó jọ́ làdífi àbí dárò nàlùfáàrí rọ́bì ọlọ́hu àná pé kò ní àwọn mùsùlùmí méjì àbí mẹ́ta wọn ò ní mọ wàá kan kí wọ́n mọ́ kírun jàmáà ìrún jama ìrún bẹ́ẹ̀ kìí ṣe jama nìkan àfi ilà kọ̀dìstà wàdà àlẹ́yìí mu ṣètọ́n àdìsí sọ̀híwì lélẹ́yìn àmọ́ níta nàbí wí ni pé gbogbo bí mùsùlùmí bá ti pé méjì mẹ́ta tí wọn ò kírun jama ṣètọ́n ìjọba lé wọn lórí nù so ìrún jama òun làdìsí wí bẹ́ẹ̀ ni wàlláhu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.